olóyè Sunday Igboho ó ti débí rí. Sunday Igboho ní Mọ̀dákẹ́kẹ́ ló wà yìí. ibẹ̀ ni mo wà àfọláyé ọmọ mọ́tàlú ló àbí ìsìn Mọ̀dákẹ́kẹ́ ló wà ni ó ti dé ibi ìbàyẹ̀ rí. oyún inú oyún inú Mọ̀dákẹ́kẹ́ ní nǹkan bíi ọdún mẹ́wàá sẹ́yìn oyún tó wà nínú wọn wọn dá Sunday Igboho mọ̀ ní nǹkan bíi ọdún márùn-ún sẹ́yìn wọn dá Sunday Igboho mọ̀. Hmm. ọ̀dọ̀ mi bíi Sunday Igboho ti lọ sóṣùgbọ́. ó lọ sí ṣògbó òkè hmm. kí ló gbé Sunday Igboho kó Mọdákẹ́kẹ́. ẹ ẹ tó gbé mọ Sunday Igboho kó Mọdákẹ́kẹ́. ọdún wo ló sì kúrò díẹ̀ yọ o. ẹ tó gbé kó Mọdákẹ́kẹ́ ni wàhálà ọlọ́kadà àti onímọ́tò. ṣẹlẹ̀. ok ọ̀n ọlọ́kadà fẹ́ yan olórí mm-hmm. ẹnìkan bọ́yẹ̀ èèyàn méjì ní sọmọsíìnì ẹ̀jú ti lóye Sunday Igboho lọ ṣùgbọ́n Sunday Igboho ó jẹ́ alákíkanjú ọwá lòun fẹ́ jẹ alága ọlọ́kadà ọlọ́kadà ah gẹ́gẹ́ bí ìlànà tèmi wà fáàlì mi hmm. gbogbo ayé sì mà láti lẹ̀ láti lẹ̀ láti inú kápẹ́ láti inú oyún gan torí bàbá mi àfà ìyá mi àfà èmi gangan àfà láti lẹ̀ ọlọ́run sì tún wá tòyìn sí ìhà aboyún òní wúkọ́ ọmọ náà tó tó jáde ọlọ́run tó tòyìn sí ìhà aboyún ìwúkọ́ ọmọ náà jáde yẹn bàbá abáwọn wọn lọ́wọ́ bàbá wa ọlọ́run tó tòyìn sí ìhà bẹ̀. ewé inú ewé hmm. inú jágbéjágbò ni bàbá wa ṣùgbọ́n nígbà táwa ti lọ lé kéwú hmm. tá a ti kéwú tá a ti ka kúránì hmm. agbésewé sẹ́gbẹ̀ẹ́ kan. gbèwé yẹn bàbá díẹ̀díẹ̀ ń sì mẹ́nu débẹ̀ ń kí lọ ṣẹlẹ̀ nígbà tí ẹ ń lọ. now Sunday Igboho. Hmm, ó wá ní òun fẹ́ ọlọ́kadà. mo bá mo wá sí aráàlú lórí mo ní Sunday gbòho má jẹ má alága ọlọ́kadà o. ẹ sọ bẹ́ẹ̀ fún eh. mi gbọ́ o kí alága ọlọ́kadà hmm. ẹ ti kọ́kọ́ rí ìrìn àjò yẹn gbẹ wà láì sún bẹ̀rẹ̀ mo ní ìrìn àjò ẹ jìnnà òkè ló wà o sì ní primary gbogbo ìgbà yẹn kò tí wọn àti ìlò Òṣogbo rárá kò tí ìlò Òṣogbo wà Mọdákẹ́kẹ́ bí ọdún wo nù. bóyá two thousand and two thousand and four ni àbí. two thousand and four two thousand and four ọ̀ya mọ̀ gbádùn yín lọ two thousand and four mọ̀ gbádùn yín lọ. two thousand and four ni. òkè hmm. ọlọ́kadà àti onímọ́tò àwọn hmm. bá bẹ̀rẹ̀ wàhálà. Hmm. mo fẹ́ mo fẹ́ mọ̀ torí ọ̀pọ̀lọpọ̀ àwọn àrọ́mọdọ́mọ wa tó ọmọ bíbí ìlú Mọ̀dákẹ́kẹ́ àti àwọn kan tó tún jí ara abẹ̀ wọn á tún lè fi kẹ́kọ̀ọ́ mo gbádùn yín lọ. ní a bá bẹ̀rẹ̀ wàhálà ní a bá fa Sunday Igboho mọ́ra hmm. yún sàmọ́ ṣe ṣe sàmọ́. àní sàmọ́ oníkí Sunday Igboho ọmọ bọ̀. dọ́bù nù. dọ́bù Sunday Igboho ní òun ò lè wá hmm. kò bá wọn paspéètì o hmm, nígbà náà nígbà náà hmm. ó lóun ò lè wá ó nítorí pé bàbá ọlọ́dà ti sọ pé ìrìn àjò ń jìnnà pé kò mọ àdàlúrú lọ. confam confam confam. ó sọ fún dọ́bù bá dọ́bù tún wá sọ béèrè lọ́wọ́ èmi pé òun pé ọmọ mi pé kó wá kó wá ní pé àwọn ọjọ́ fojú ara àwọn rí ìdí wọn ti ń lébù ẹ̀ kiri nìyẹn ẹ farabalẹ̀ baba kọ́rọ̀ yìí lè bá a nítumọ̀ dáadáa ṣé àmọ́ pẹ́yìn tẹ́ ń sọ̀rọ̀ yìí ayé yín dáadáa jà wá lọ lórí làṣẹ ń bi yín léèrè olóyè Sunday Igboho àwọn wo ló pè é pé kó wá jẹ alága ọlọ́kadà. kíní ló kíní ló dọ́bù ló pè hmm. tó ti yé hmm. ìgbà tí dọ́bù ti pè dọ́bù ti mọ̀ pé tó bá wà ní eh, eh, ara àwọn àwọn oúnjẹ hmm. eh, alága onímọ́tò oh, òun ó lè máa control gbogbo ẹ̀ papọ̀ ẹ̀dígẹ́ẹ̀tì bá ń ọjà yarí ibi tí gbogbo ẹ̀ sáti fojú pọ̀ ni. Hmm, bó ló ṣe wá bẹ̀rẹ̀. ó ní alága ọlọ́kadà gangan ló fẹ́ hmm. jẹ ibi tí. ok olóyè Sunday Igboho bá tún sọ pé òun fẹ́ jẹ́ ní tòótọ́ lẹ́yìn ìgbà tẹ́ bá wọn sọ̀rọ̀ tán. lẹ́yìn ìgbà mo bá wọn sọ̀rọ̀ tán hmm. ìgbà àtijọ́ bẹ̀rẹ̀ yìnbọn síra wọn nìyẹn. àwọn àti ọlọ́kadà àti onímọ́tò tó ti yé ok àwọn à ń wo sàkún pé Sunday Igboho bọ́yọ̀ wà nínú onímọ́tò ná bá ń lébú ẹ̀ ibi tó ti ìjọ tó kò ń bí gan hmm. báràkì ọlọ́pàá hmm. tó gbà débí ó rè rìpọ́ọ̀tù fún ọlọ́pàá pé ohun ọ̀bọ̀n lọ sí wàhálà yìí o hmm. ṣùgbọ́n wàhálà tí wọ́n dálẹ̀ yìí ohun gan ni wọ́n ń wá ẹ̀mí kiri tí wọ́n sì wá ka mọ́ báràkì ọlọ́pàá nìyẹn ní òkè òtùgbò wọn bá jó mọ́tò rẹ̀ mọ́ bẹ́ẹ̀. Eh, mọ́tò tó gbé wá gbà eh, yẹn. ọ̀sà kò fẹ́ǹsì ọ̀wádọ̀ mi ní ìpele mi ò jìnnà sí barak eh, lẹ́yìn ìkùlé rẹ̀ tó ń wù bí. Hmm, hmm. nígbà tó wá yá mo ní kí ló tún dé mo níbẹ̀ tí mo sọ fún ẹ hmm. ó ní òun ní sùn ìlú ìlú ènìyàn o olùdó láti jó mọ́tò òun olóyè Sunday Igboho láwọn ò ní sùn ìlú ìlú ènìyàn olùtorí pẹ́ẹ́n tó jó mọ́tò òun náà rè jó mọ́tò ẹ̀ àárín ìgboro tún lọ yìí torí Sunday Igboho náà lọ́mọ lẹ́yìn bó ṣe kúrò ní ìbínú lọ́lọ́ Òṣogbo ibẹ̀ ni gọ́fúnà ẹ̀nà eh, Oyinlọ́lá. Oyinlọ́lá ok Oyinlọ́lá orínà rí olóyè Sunday Igboho. ǹgbà wọn ti ń gbókò ẹ mọ̀dẹ́kẹ́ hmm. torí Sunday Igboho jẹ́ akin hmm. ok ọ̀ ń bá yẹn lọ títí àjọ ló sáà mẹ́ ọdún mẹ́jọ àjọ ló sáà wọn pé eh, bó ṣe kúrò níbẹ̀ nìyẹn tó bọ́ sí Ìbàdàn hmm. gbọ́ ó dé Ìbàdàn làmú Adésínà wọ́n tún tẹ́wọ́ gbà. wọ́n tún tẹ́wọ́ gbà. a jẹ́ wípé tá a bá wà wò dáadáa two thousand and four olóyè Sunday Igboho sì wà lù Mọ̀dákẹ́kẹ́. ó wà two thousand and five kò tún wà Mọ̀dákẹ́kẹ́. ó sì wà two thousand and five. Eh, àárín two thousand and five sí tó two hmm. thousand and five àti hmm. eh, eh, wọ two thousand and six gan. kó tó kó tó kó Mọ̀dákẹ́kẹ́. bóyá November. kó tó kúrò. ní kí n lè tó kúrò Mọ̀dákẹ́kẹ́. tó sì yé mi dáadáa mo ṣe rántí nínú ọdún two thousand and six nínú oṣù keje mọ́ oṣù kẹjọ ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní ìta àsìngbà yẹn wọ́n ń retí pé ó yẹ kó olóyè Sunday Igboho náà wà nbẹ̀ ńgbà náà two thousand and six bẹ́ẹ̀ni ṣùgbọ́n olóyè Sunday Igboho sí nbẹ̀ ńgbà yẹn àwọn alámẹ̀dà wọ́n wà nbẹ̀ bẹ́ẹ̀ni ó sojà ó wà nbẹ̀ kọ̀mándà ó wà nbẹ̀ àwọn kọ̀ọ̀kan tọ́jú àwọn èèyàn kànrìnkànrìn wọ́n wà nbẹ̀ lọ́dún náà lọ mo sì rántí dáadáa olóyè Sunday Igboho kú Olúmọdé kẹ́ńgbà yẹn bóyá two thousand and five to two thousand and six ló fi Olúmọdé kẹ́ńgbà ó ti fẹ́ parí torí bó irọ́ tó jìnnà sóòótọ́. bíi ti bò. a ní tí a bá jogún gógún ìtàkìtàn láàmú pa hmm. ọmọ ń bò ọmọ ọjọ́ mélòó ni Sunday Igboho ìgbà tó máa mọ̀ sọ̀rọ̀ ẹ̀ gan ọmọ ọdún mélòó ni gbogbo àti mò ń sọ yìí bóyá kọ́ wà ní ọmọ bóyá twenty eight hmm. ọmọ ọdún twenty eight hmm. gbàtẹ́mi sọ yìí ọmọ ọdún mélòó lọ́wọ́ àti ọgbọ́n ni wọ́n wà gba Bọ́lá Ìgè irọ́ tó jìnnà sóòótọ́ lọ́yẹ́ hmm. pé tẹ́ bá bí mílíọ̀nù èèyàn ni Mọdákẹ́kẹ́ àwọn mọ̀ pé irọ́ tó jìnnà sóòótọ́ ni hmm, hmm. embarrassment burúkú ni ẹni tó sì di orí bẹ́ẹ̀ ni pé ṣe rí wàhálà tí Sunday Igboho nìbàdàn tó ní ní Èkó tó níbikíbi àwọn kan ò kí ó ju àwọn lọ. alákàrà kan ni. ìfẹ́ kẹ́lòmí ò dé Sunday Igboho àkàndá ẹ̀dá ni ẹ̀yin náà wò láàrin àti àǹtẹ̀ lè gan ṣàgbàlagbà hmm. ni ṣàgbà ah, bíi tèmi ni èmi mo ti jẹ sẹ́mìtì tán mo ti ń jẹ eighty lọ hmm. Hmm. ọmọ ọjọ́ mélòó nígbà náà olóyè Sunday Igboho náà máa ń sọ pé mo ní bàbá kan kò fi mọdẹ́kẹ́lẹ̀ kò fi mọdẹ́kẹ́lẹ̀ gbà kọ̀ọ̀kan. Eh, ṣé fúlàní ò lè jí ń gbé. èmi fúlàní ah, bẹ́ẹ̀ntì ọmọ sẹ́kọ́nà hmm. ìwọ ọmọ sẹ́kọ́nà tó ti yé hmm. lọ́nà òbí téèyàn bá yẹ fẹ́ mọ́ lọ di òmu hmm. sọ̀rọ̀ pé ọ̀nà kan wà nítorí àlẹ́dún àbọ̀n tó lọ sí sẹ́kọ́nà yóò gbé mọ́tò lọ́jọ́ náà tọ́rọ́ náà yóò ṣe gbé mọ́tò gbà. alárè ó ju àgbà lónìí nǹkan kéékèèké ó gbé nǹkan ní lára nu ẹ má bínú pé wọ́n fẹ́ sọ wọ́ọ́ díẹ̀ o bàbá mò ń gbádùn yín lọ. mo bá ń gun mọ́tò yìí lọ gbọ́rọ́rọ́rọ́ ńgbà mo rin bíi kìlómítà kan hmm. lọ́nà inú igbó yẹn òun hmm. wo màálù lọ́ọ̀kan mo sì ń wo fúlàní tó sùn ó sùn dàbọ̀ ọ̀nà ni. nǹkan bí aago mélòó nù. ìgbà yẹn bí Agome wa aago mẹ́wàá alẹ́. aago mẹ́wàá aago mẹ́wàá àárọ̀ ni. àárọ̀ ni ok. inú igbó yẹn hmm. aago mẹ́wàá àárọ̀ mo wá gbé mo wá gbé màṣíìnì mi mo sọ̀kalẹ̀ lórí màṣíìnì èyí tó dúró lọ́ọ̀kan ó ní bàbá ẹ máa bọ̀ mo ní ọ̀dà bó ṣe ní máa bọ̀ ṣéjú afárá náà lodò ṣe máa ń wọ́ lọ o. ṣéjú afárá lodò ó ṣe wọ́ lọ. èyí hmm. tó sùn lọ eh. mo fi mọ́ṣínì mi gún lẹ́sẹ̀ báyìí tó bá kásá rẹ̀ lójú ọ̀nà mo bá gun mọ́ṣínì tèmi lọ. ṣéjú afárá. ṣé wọ́n mọ tán pé làfárá. mọ́mọ́ bíríìjì. ìṣe bíríìjì oṣù bẹ́ntì o. ẹ bá ọmọ mọ́mọ́ afárá. bó o sì sọ fún bírí bó o sì eh, bẹ́ẹ̀ náà sì mọ́ wà. orí gíga máa gbé sórí pínlẹ̀ àtijọ́ yẹn. lójú ó ṣe wọ́ kọjá lọ. yóò lajú lẹ̀ báyìí tó do okùn <laughs> yóò sì lajú lẹ̀ báyìí tó do ọlọ. Hmm hàn fi hàn fi ṣe nǹkan kan. Hmm. <laughs> ọlọ́ọ̀tún bí ọmọ mi lálágbára hmm. kíkù ní kù hmm. kí ẹ̀rí ó sọ ọpọ́n tó sùn kíkù ní kù kẹ́yìn òpọ́n torítorí ẹ̀yìn òkú lákúkú jàkàrà ẹ̀yìn òkú láfọ́gbàrà níkiri níkiri ọmọ onírúkú ikú sórí ìkiri ìbọn bọ̀ kí lọ sógun àrìn mọ́bọ̀ ẹ̀yìn ẹgbẹ̀lẹ́gbẹ̀ bẹ́ẹ̀ ládi ẹyẹ adìẹ kẹkì í dálápá edé lóníkẹ́mi ó dé nígbà tèmi gbogbo ẹni tó bá ní ká lọ ká mọ̀ dé ó náà ní dé bá nílé iyọ̀rọ̀ mọ́ yọ̀ yóò mọ iyọ̀ mọ́ ń dì ní lórí bẹ́ẹ̀ yóò ṣẹ bẹ́ẹ̀ tó Hmm, hmm. ẹni tẹ́yìn ò bá sọ fún hmm. ǹjọ́ lè sọ pé bóyá nǹkan kan báyìí láì kò lè sọ nǹkan kan. ṣé rí nígbà míì kì í ṣe káàdì àmọ́ra kákan tó gbogbo ẹ̀ kì í ṣe ní ìṣọ́ra o. ó níta bá jẹ́nu là pè ní ṣọ́ra. ọlọ́mọjà yé rí amú o ẹlẹ́dàá mọ́jọ́rí owó gbàbọ̀dé tí wọ́n bá ń jà sílẹ̀ ilẹ̀ tán bá ń jà sí tẹ́ni ẹ bá lòun gbójú òun gbóyà tán bá lọ́ọ́ fi kíní ìṣiṣẹ́ ìgbín tán bá lọ parí ẹ̀ ṣiṣẹ́ tán lọ bò mórí ilẹ̀ yẹn ọlọ́ngbọ́n tó bá ti kú tó bá kú ìṣẹ́jú kankan ni yóò kó one million jọ pé òun fẹ́ lọ bẹ̀rẹ̀ léhùn ìjọ hmm. náà làrí gbọ́ burúkú òde bá. fún ọ̀rọ̀ yẹn sọ ò torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní understand. ṣé bí ìgbín ni ìgbín ìgbín lamúláwọ̀ eh, yìí eh, ìgbín lamúláwọ̀ ibi ṣe ń ṣe rere ní ṣe bí burú àfi ṣe àṣejẹ kẹyìn olówó lọ́wọ́ tó lówó lọ́wọ́ bí olórí tó lówó lọ́wọ́ bí olódùmarè olódù ẹni tó bá sún àgùntàn mọ́lẹ̀ ní tù sọmọ rí. wọ́n fi gbogbo ara máa jẹ ẹ̀bà hmm. wọ́n fi gbogbo ara máa jẹ àmàlà hmm. àwọn ọ̀tá kan wà tó jẹ́ pé táwọn wà fún ilé ayé tiẹ̀ ni wípé kíta èèyàn ó bàjẹ́. Hmm. kábíyèsí lódùmarè. àwọn lè sọ pé kíta èèyàn ó bàjẹ́ wọ́n gángan gbàdúrà pé kíta ẹ̀ má bàjẹ́. kábíyèsí lódùmarè. ayé lè sọ pé kíta èèyàn ó bàjẹ́. ayé lè sọ pé kíta èèyàn ó bàjẹ́. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ibi tó bá ti wó rẹ̀ ràn lọ́lọ́run ó ti fọwọ́ lẹ́ràn o ibi tó bá ti wó rẹ̀ ràn ibẹ̀ náà lọ́lọ́run ó ti fọwọ́ lẹ́ràn tí ó máa wù ọ́. ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan máa wò pé ọ̀rọ̀ tí Ajagungbadé máa ń sọ ní gbogbo ìgbà yìí ọjọgá tẹ kò jọgà tẹ wọn kò fẹẹ fẹsẹ méjèèjì tí wọn tó kọ. bó ṣe rí níta wà fún là ń sọ yìí hmm. níta ń bá ńlá ń sọ ọ̀pọ̀lọpọ̀ orí ọ̀pọ̀lọpọ̀ ti kú hmm. ọ̀pọ̀lọpọ̀ wà ní ìṣòro yóò sì tó wà ní ìṣòro náà yóò sì tó máa gan rẹ̀. Hmm. ẹni tó wà ní ìṣòro yóò sì tó máa gan rẹ̀ ok alóhùn ti gbàdúrà ló ti sú òun alóhùn hmm. ti sáré ó ti sú òun alóhùn hmm. ti rìn ó ti sú òun hmm. indio ni wọ́n gangan mọ̀tálà náà rí ọkọ̀ lọ́wọ́ indio ló mọ̀tálà tó pàdé aláàánú tiẹ̀ ok ṣé àmì dókítà arẹntà ìsànṣẹ tó yẹ pé sì gbọdọ dókítà. tán rí wò. tán rí wò nígbà kan tó gbé ní ọ̀dọ̀ dókítà mi lára ẹ̀ tó yá o. ẹni mo ṣe sọ́nà àwọn prógráàmù mi wípé ẹni tí àdúrà rẹ̀ bá gbà ní òdùpẹ́ hmm. ẹni tádùá rí ò bá gbà kò sí tí èdùpẹ́ o. ẹlòmíín wà bá ń ṣiṣẹ́ sí lára dọ̀. láyé àndẹ́nà ọ̀pọ̀lọpọ̀ ti sọ ilé nù hmm. ọ̀pọ̀lọpọ̀ ti sọ ilé nù hmm. wọ́n wá sún àpò ìyàkọ́ ẹ wo àwọn tó ń bẹ láàbúrọ̀dù tó ń pè ní kinní kan tẹ́sàsì nǹkan kan tó ń pè káàkiri ọ̀pọ̀lọpọ̀ wọn ló ti wọ́n ti sọ ilé nù wọ́n wá mú àpò ìyà wọ́n wá sọ kọ́ wọ́n wá fojoojúmọ́ forí gba ọ̀pọ̀lọpọ̀ nínú wọn náà kàn lọ sókè òkun wọ́n ṣe ń lọ hmm. nígbà bá dọ̀hùn orogún ilé ìyá wọn bá ranjú mọ́ wọn pé ṣé wọ ọmọ tó ń débẹ̀ hmm. ẹ sọmọ tó ń débẹ̀ ìwọ ló wá lórí láyà òkè máa so kò sí wàhálà wọn á dẹ̀ fọwọ́ lẹ́nu ṣùgbọ́n wọn á dúró de ìkórìtà àṣeyọrí ẹ̀ hmm. ọjọ́ tó bá sì ti lè gẹ̀ẹ́tì ọlọ́ngbọ́n náà fi pa àwọn tó ní lẹ́kún ọjọ́ náà náà fi pa àwọn tó ní lẹ́kún torí wípé ẹni tó jẹ́ ó lè ṣeéṣe kí irú ìyá ẹni bẹ́ẹ̀ irú ìyá ọmọ bẹ́ẹ̀ kó wà láyé ókè àwọn tí wọ́n jọ wà ládùúgbò ọmọ bínú ìyá yẹn wípé sọmọ lágbájá hmm. sọmọ lágbájá ló lọ síbi irú ibi ògbó báyìí hmm. ok àwọn kan máa sọ wípé ah ọmọ tàwọn náà ṣe bá ibi tó yẹ ká opportunity ibi tó yẹ káwọn ọmọ àwọn ní hmm. ok ogun olórogún gbà mí gan ó ti báyé òkú ọ̀pọ̀lọpọ̀ ọmọ jẹ́ láti àtàwọ̀ àwọn bàbá àwọn bàbá wa tó bíya nípa wípé kò sí ní tó fẹ́ ṣẹlẹ̀ kò sí ní tó fẹ́ ṣẹlẹ̀ ìyá mi sí ok irú ìyá ẹni tó bá jẹ́ ìyá tí a ní ìsìn òun lè jẹ́ ní tọkàn rẹ̀ tútù Mm. ṣùgbọ́n ẹni tán fẹ́ lé ńkọ́ ó lè jẹ́ tọkàn rẹ̀ gbóná mm. ibẹ̀ ni wà ló ti máa dé ó lè má ṣògùn nínú ìdílé tẹ́lẹ̀ ṣùgbọ́n ńgbà tíyàwó méjì mẹ́ta mẹ́rin bá ti ń ṣẹlẹ̀ ogun ti ń dé o in tó pa ọ̀pọ̀lọpọ̀ ọmọ ológun kú nìyẹn nípa ọ̀rọ̀ olórogún ẹlòmíín sì wà nílùú èbò yọmọ gbọ́ nǹkan tó ń sọ yìí a kàn lanú lẹ̀ báyìí. orí rẹ̀ ni ò dáa kọ́kàn lanú lẹ̀ bí ẹnu dèdèrè bí mo ṣe máa ń sọ fún ẹ nìyẹn pé kí wọ́n kàn lanú lẹ̀ bí mm. ẹnu dèdèrè kó mọ̀mọ́ tó bá kàn lọ́rú ẹ ọ̀pọ̀lọpọ̀ nìkan ń lọ sílùú ọba lásán òun kàn lọ ah i want to go if i reach there mm. ah òun máa rówó òun máa ṣe kíní kan owó olè wo ni rí mm. ṣé baba ńlá baba rẹ ló ṣiṣẹ́ owó sílẹ̀. ẹlẹ́nìkan ti ẹ̀ sọ ó láti yọ tóun ti dé amẹ́ríkà ó lóun ò tí ì ra búlọ̀kù ẹyọ kan. níbo ni ó ti rà mm. bó ló ṣe fẹ́ rà ogun lé baba rẹ̀ padà lẹ́yìn ẹ̀ ogun lé ìyá rẹ̀ padà lẹ́yìn ẹ̀ ẹ ìwádìí ìpìlẹ̀ rẹ̀ dáadáa bẹ́ẹ̀ bá wádìí ìpìlẹ̀ rẹ̀ mọ̀ pé kòkòrò ti ń jẹ̀fọ́ ara ẹ̀fọ́ rẹ̀ náà ló wà. ara ẹ̀fọ́ rẹ̀ ṣebí kan là ń sọ̀hún nígbà tí ẹ̀gbọ́n tó sì mú gbogbo àwọn àbúrò rẹ pátápátá sì sì ní ẹ́ lára eléyìí tó yẹ kó lọ́kọ kò jẹ́ kí ló dá tó wádé kí ni tó ṣe fún ọ nígbà tó wá wádìí tí rìn àjò dé kókòkò ńlá sí tó mm. gangan tó wá jẹwọ ìlú náà náà sì jọ wà ìyẹn wá sọ pé àsáwọn kan ni o ti kú kó mm. mm. gbogbo jíjí tó fi ń ló dígì kan náà fi ń wẹ̀dá bó bá wà bó bá lò wà ní ibì kan kò síbi tá yí òde o hmm. ọlọ́mọ jẹ́ ká yí ó mú wa gbogbo etí tó ń gbọ́ mi láyé ayé ò ní rí ọmú ò ní rí dààmú ayé o ìdágìrì ò ní dá wa o. ṣùgbọ́n tó bá wà ọ̀ mọ̀ ń gbọ́ ẹ lọ. ṣé wàá rí ti gbìn yìí hmm. máa ó yẹ kí n fi fún àwọn ó yẹ kí n fi fún àgbáyé ní àwọn àṣejẹ kan hmm. ṣùgbọ́n mi ò ní fún wa lónìí ó dìgbà bá tó ṣe program mi máa wá fi sílẹ̀ hmm. orí iṣẹ́ rẹ̀ pọ̀ á fẹ́ yànnà náà tí ó yí ayé kéyékéyéké lóríṣiríṣi tó yẹ pé tó bá wù ọ́ mẹ́ẹ̀ ló gbà mú. Hmm. lórí ọ̀rọ̀ ti gbẹ̀yìn. lórí ọ̀rọ̀ ti gbẹ̀yìn a mọ̀ mọ̀ tó gbé program yẹn wá hmm. a wà dúró lórí ẹ̀ a wà ṣàlàyé tí ó wà yé gbogbo ènìyàn tó bá fẹ́ mú bẹ́ẹ̀ ó wà mú bẹ́ẹ̀ ni ó wà mú ẹ má jẹ́ ká sùn ìwọ ti sùn lóde tó jẹ́ wípé ọ̀rọ̀ mọ́sùnmọ́sùn ló máa ń dá ètò ẹ lórí. ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọ́n ti sùn ilé ń hmm. ẹ wo ìgbà oní ń sàṣà àbíké náà ń pè é ẹ̀rọ tó kú hmm. ok nígbà míì a wà tó jẹ́ pé ó yá gbàtàrẹ̀ hmm. kì í ṣe nítorí ọjọ́ náà a ní oògùn ló lọ́jọ́ kan ìpọ́njú orí ẹni gangan ló gbogbo nígbà bá ọ tí wọ́n gangan ò bá jà fún ọ ó Ah, ah, òpin lè dé níjọ́ kan hmm. ṣùgbọ́n tó bá ti ń jà tí wórí náà bá ti ń jà fún ọ kò sí lábẹ́ bó ti wulẹ̀ kó rí dandan ó borí o hmm. iná pe ẹja nínú obú lólúborí olúborí náà pẹja nínú obú olúborí náà pẹja hmm. nínú obú àrùn sunukun iná polúwẹ̀rí tí ń bẹ nílẹ̀ ìsàlẹ̀ odò àrùn sunukun náà polúwẹ̀rí tí ń bẹ nílẹ̀ ìsàlẹ̀ odò ayé ò ní rí ọmú kò ní rí mi ọmú. ọkùnrin kan ń wù ọ láàárọ̀ yìí ó wá pè mí ó ní mo ti ń wo Ajagungbadé ó ní inú sí ń dùn. bó ṣe gbọ́dọ̀ gbogbo èèyàn ní sọ bẹ́ẹ̀ kì í sọ nìkan kọ́mọ̀ wulẹ̀ fi yóò jà wá láyà kì í sọ nìkan mm. àwọn tó jẹ́ aláwọ̀ funfun gan bá ṣe ń sọ náà nìyẹn mm, mm, iṣẹ́ ẹni ní pinni lálágbára ọ̀nà ẹni ní fi ní hàn gbé ènìyàn bá ṣe jẹ́ ọ̀nà ẹni ní fi ní hàn gbé ènìyàn bá ṣe jẹ́ o nínú ìrò pé gbogbo àtàbúrọ̀dù o àti Amẹ́ríkà o àti London ìrò pé nítorí lẹ̀kẹ̀ lọ́rùn mi rí wà ṣùgbọ́n ń bá fẹ́ rí wèrè kẹ́nìbọ́dì ó ṣe wèrè kájọ wà àti mọye ibi tá a ti lọ lẹ́nu ọ̀sẹ̀ tó ń tá a wọ̀ yìí hmm. àtọ̀sẹ̀ tó lọ tó wọ̀ lọ hmm. ṣé ọ̀nà kiri la fẹ́ sọ ni hmm. wọ́n dá wọn lọ́jà dùn á lọ bọ́ wọn bẹ̀ abẹ́rẹ́ skul wọn jáde bẹ̀ kò sí nǹkan kan bẹ̀ táwa náà bá sùn ókè sáwa náà lè lọ gbẹ̀mí ènìyàn la ni tá a bá sùn àlè lọ gbẹ ṣé báwọn kan ni àlè lọ gbẹ̀mí èèyàn là ń ná bẹ́ẹ̀ ti ẹni tí yóò bá sùn dandan yóò sùn níjọ́ kan. yóò sùn níjọ́ kan. ṣùgbọ́n ẹni tó bá ti sùn wàláhì kò síbi tí yóò sùn sí o. Hmm. and then ọ̀pọ̀lọpọ̀ ènìyàn gọ̀. Hmm. ok ẹ̀gbọ́n tá à ń sọ ewé tá à ń sọ yìí egbò tá à ń sọ yìí ọlọ́run ò ọlọ́run ò lòdì sí fún àwọn ọmọ ènìyàn pé má lò ó ok ẹni ẹ wo gbogbo àwọn tó kàn waste ẹ̀mí wọn dànù hmm. tó kàn padànù tí ò ní túmọ̀. tí ò ní túmọ̀ kankan. ok mo ti rẹ́ni tó jẹ́ pé ọmọ kan ló bí láyé àtọ̀run wọ́n dẹ̀ fi gbọ́n padànù ọmọ kan ẹ dákun kí ni ọjọ́ alẹ́ irú ẹ̀dá bẹ́ẹ̀ hmm. irú obìnrin bẹ́ẹ̀ kí lọ́jọ́ alẹ́ rẹ̀ dákun. àwọn pásítọ̀ tí abẹ́yẹ àwọn pásítọ̀ tó ń bá wa sọ̀rọ̀ lọ́fà àwọn pásítọ̀ ní ká mọ́ sóògùn. wo ọjà má jẹ́ ń parọ́ fún ọ sórí tá bá ní kó má jẹ oògùn jẹ oògùn o hmm. tí pásítọ̀ kan bá wà lórí ìpíù hmm. tó bá ní o má jẹ oògùn olórí ibú ni o sórí àwọn pásítọ̀ kan wà tó jẹ́ wípé táwọn gbogbo wọn lè kúrò nílùú ibi tán bá wà kán lọ sílùú bíi bí àádọ́rin ìlú síbi hmm. tán bá wà hmm. bá ṣe pákéjì ara wọn bó bá bá wọn bẹ̀ gan ò ní mọ̀ pọ́n ni hmm. ó ní mọ̀ páwọn ni o iláyé ńgbà tán bá sì dé sẹ́yìn sọ fún ọ pé ibi táwọn ti ń bọ̀ rèé wọn ò ní sọ fún ọ ṣùgbọ́n òtítọ́ ọ̀rọ̀ ó korò létí ẹlòmíì nǹkan ẹwọ ẹwọ ńgbà tán lọ ká ẹ ní ọwọ. tán lọ ká àwọn chọ́ọ̀chì mọ̀. àwọn tán lọ ká àwọn chọ́ọ̀chì sì yẹn mọ́ ẹ mọ iye èèyàn tán pa mẹ́. pásítọ̀ ọ̀ ẹ wà àwọn tó ń bọ̀ odidi mọ́tò wọ́n wẹ̀ sí gbogbo wọn dànù sápá pásítọ̀ tó wà nù mọ́tò sápá pásítọ̀ nínú gbogbo odidi mọ́tò sápá pásítọ̀ tó wà nù mọ́tò. ìgbà tó ń sọ ni pé ṣé pásítọ̀ náà ń so oògùn. irọ́ pásítọ̀ tó kọ́ gbogbo ẹ̀ lẹ̀ ó wò ó pé sakara bọ́ bọ́ sakara ẹ̀yin mm-hmm. Jesus name I pray tó sì mọ iye orí tí ń bẹ́ ń bẹ̀ tó ti mọ iye ìdá mẹ́wàá tán dà bẹ́ẹ̀ sọ́nà òun wá fẹ́ kú. <laughs> ó lòun àgọ̀ tí ó wà fílẹ̀ ní hmm. ìwà jẹ́ kó rí olórí kó ṣe kíni hmm. kó wá jẹsẹ̀ o. ìdí ìdí rèé tá a fi sọ wípé a gbọ́dọ̀ gbàgbé ìṣẹ̀ṣe lẹ́yìn. ìṣẹ̀ṣe ò ṣe é gbàgbé. ìyá ọbẹ̀ kẹrẹ gùn gbàǹjà ẹni tí yóò gbé e ìgbà rẹ ìyá ọbẹ̀ kẹrẹ gùn gbàǹjà lóbò lẹ́gbẹ̀ ọmọ bá tó ń bí ẹ̀sìn gbàdà lórí èṣù ẹ̀sìn gbàdà lórí èṣù ẹni tí ọjọba lọ́la yóò ṣe wàhálà àti gbàgbà lórí èṣù owó lẹ́gbẹ̀ẹ́ ọmọ fàtó mi ẹ̀sìn gbàgbà lórí èṣù ẹni tí ọjọba lọ́la yóò ṣe wàhálà ẹ̀sìn gbàgbà lórí èṣù ó ti tó. ẹ bàbá orin kan tó wà tẹ ẹkọ lẹ́ẹ̀kan ẹkọ tán yẹ tó orin yẹn kọ mm. ẹkọ kan lẹ́ẹ̀kan orin yẹn dùn gélé e lọ ẹ tó tó kọ lówó lẹ́gbẹ̀ lówó lẹ́gbẹ̀ lówó lẹ́gbẹ̀ lówó lẹ́gbẹ̀ lówó lẹ́gbẹ̀ ọmọ bá tó ń bí bọ́yá ọlọ́run máa ṣe ẹnìkan sọ̀rọ̀ tọ́jẹ́ ẹnu bàbá ẹ̀ lọ bọ́yá ọlọ́run máa ṣe lówó lẹ́gbẹ̀ ọmọ bá tó ń bí èmi nìkan kí mọ̀ wá o ìyá mi òṣòro ń ga ń bẹ̀rẹ̀ yìí mi èmi nìkan kí wọ́n wá o. ó Ifẹ̀ ó Ifẹ̀ bàbá inú mi máa dùn ẹ̀yin lẹ máa ń gbégùn ẹ ti gbégùn yẹn rí. Ah! Ah, lóhùn lẹ́gbẹ̀ lóhùn lẹ́gbẹ̀ ah! ọmọlé ọ̀jẹ̀ ni ọmọlé ọ̀jẹ̀ ni mí. ṣé ẹ lè pẹ̀sà ẹ pẹ̀sà ẹ pẹ̀sà ẹ pẹ̀sà eégún àwọn èèyàn fẹ́ gbọ́ yìí. ẹ tẹ̀ fi dìde. <laughs> Hmm. ẹsẹ̀ ní hmm. ah. hmm. gbọ́gbé ìbúra mẹ́ta mo ní <laughs> wọ́n máa bẹ̀ wùsùn ó ti dópin ṣá o ìbúra mẹ́ta mo ní. Ah, ah. ìbúra mẹ́ta mo ní. <laughs> ìbá kọ́dà ìbáṣẹ̀dá ìbẹ̀yìn tẹ́ nílé ayé ìbẹ̀yìn ìyá mi òṣòro ń ga pẹ́ nígbà lókìkí òru àjẹdùn yẹn mọ́ bí ẹyọ ológo tí ì lójú omi ìbà yín lónìí àdáṣe ní hun mọ́ ìbà kì í hun mọ́ ojúbà yín lónìí ń mo ṣe ń sọ lónìí ẹ má jẹ́ kó hun mí ń mo ṣe ń sọ lónìí ẹjọ́ máa rí bí àṣẹ iná ní mọ́ ní àṣòro ní mòrò àṣẹ tàǹkì ìrì wọ ń mo ṣe ń sọ lónìí gbogbo tí mo wí lónìí ọmọ rí bẹ́ẹ̀ kárọ̀ ọmọ rọ̀ mọ́. kárọ̀ mọ́ rọ̀ mọ́ gbogbo àwọn tẹ́ ẹ rán wá láti ìlú èbó kẹ́ ẹ ní kí wọ́n wá bá mi kí wọ́n lọ rí kí wọ́n mọ̀ bọ́ rí kí wọ́n mọ̀ rí ìdàgúnlẹ̀ torí pé asáré tètè wá kàn mọ́lé lórúkọ tá à ń pè wọ́ kú ọmọ wà kàn mọ́lé tọmọtọmọ àrìngìnì wà bá wọn láàrin ọjà lórúkọ tá à ń pè wọ àrùn ọmọ wà kàn mọ́lé tọmọtọmọ òwì fún tẹ́lẹ̀ kó tó wọnú ilé lórúkọ tá à ń pè wọ sọ̀pọ̀nà gbogbo wọn pátápátá fún lónìí kan ọmọ fọkọ fún ọ níre oṣù lónà ọmọ wọn mọ súnre kan ọ̀tá àwọn ọmọ ròdú ọ̀tá àwọn ọmọ ráàyè farakùgbòbì kì í rójú gbewé sí gbogbo ẹnikẹ́ni ọlọ́kùnrin olóbìnrin ká wá ká sọ pé kí ilé ọmọdélé kí wọ́n parẹ́ kí wọ́n parẹ́ kí wọ́n parẹ́ nítorí pé mọ́tọ́ mi ń ọ̀tọ̀ mọ́tọ́ mi ń ọ̀tọ̀ mọ́tọ́ mi ń ọ̀tọ̀ ẹni bá tọ́ka lọ ká sọ. Hmm kọ́ka yọ ọmọ sọ̀tà wọn kọ́ka yọ ọmọ sọ̀tà wọn wọ́n ní mọ́tò mi ọ̀tọ̀ mọ́tò mi ọ̀tọ̀ mọ́tò mi ọ̀tọ̀ ẹni tó yèrèpè yèrèpè gbàlú hmm, yèpè ayé ẹ̀ máa gbàlú wọn yèpè ayé ẹ̀ máa gbàlú wọn wọ́n ní mọ́tò mi ọ̀tọ̀ mọ́tò mi ọ̀tọ̀ mọ́tò mi ọ̀tọ̀ ẹni dẹ̀kọlẹ̀kọ dájú lọ lóṣù olè bá ń porí wọn bí kọ́ mọ́ dájú lọ àjẹlé porí wọn bí kọ́ mọ́ dájú lọ emèrè ní porí wọn bí lónìí kó máa jájó lọ ẹlẹ́bọ lóògùn ní porí ẹ̀ ń bí kó máa jájó lọ ẹni abílábí obìnrin tá abílábí ọkùnrin ní bá ń porí orí ẹ̀ lùmí kó máa jájó lọ́wọ́ gbogbo tí mo sọ lónìí kó rí bẹ́ẹ̀ fún kó rí bẹ́ẹ̀ fún kó rí bẹ́ẹ̀ fún ẹ̀yin ìyá mi òṣòròǹgà ẹ̀yin la panumọ́ àgbo olókìkí òru ajé ènìyàn mọ́ bí ẹyọ olóńgbò tí tí tí lójú omi yẹ kó bá nínú ilé wọn láyọ̀ tó bá nu ilé wọn láyọ̀ àwọn náà tó sì dúró tán jẹ́ ọmọ mi yọ ọmọ rí ṣe yọ ọmọ rí ná yọ ọmọ rí lò gbogbo ẹnikẹ́ni tí bá ti ń porí wọn ní ibi kíbi ọmọ bá wọn ìgbín ìpàdé olóore lọ́nà o hmm. yóò ṣe ní tí wọ́n pàdé o. gbé ìrìn kan pàdé olóore. kọ́ta wọn pàdé olóore lọ́nà kọ́ta wọn mọ́ pàdé olóore lọ́nà. ẹ̀ ń dákọ Sunday Igboho bó o lẹ́sẹ̀ mọ̀ lóye Sunday Igboho. ọjọ́ ti pẹ́. wọ́n mọ̀ pé màá o bó o lẹ́sẹ̀ mọ̀ dáadáa mo fẹ́ ká ẹ sọ ìtàn olóyè Sunday Igboho ẹ sọ tán ẹnìkan kò ní ẹni kódà mi ní bílẹ̀ rẹ̀ kọ́sà tẹ́ fi sọ tán. Sunday wo tẹ́ ń wò yẹn àjọ wà ní Sunday Igboho jẹ́ ẹnìkan tó lọ́n ti sọ pé yóò ṣoríire láyé hmm. ó lọ ń kàn sí tí ìlú Mọdákẹ́kẹ́ lé débi rẹ̀ hmm. ó ti jẹ́yàn ó ti jẹ́yàn for life hmm. kò lè padà dẹ́nilẹ̀ o ẹnìkan bá sọ pé Sunday Igboho dẹ́nilẹ̀ ọ̀ndà ẹ̀ láàmú ni o irú Gani Adam ti ń ròpọ̀ ẹ̀yẹn. ó yẹ kí Gani gba ni. ó yẹ Gani adam ko gba kámú. ó gba ti bo aláàfáà máa ń dá wákà kan kì í bọ́ náà ṣe máa dá. bẹ́ẹ̀ni gbọ́ Sunday lo ẹ ń mbinu. Mr. Gani Adam ṣe bọ́ Ọlọ́run ẹni ilẹ̀ kó to gbe fun. Ọ pa yẹ. kó lè jẹ́ ọra ààyè ṣe tiẹ̀ kó lè jẹ́ ọ̀rá ààyè ṣe tiẹ̀ kó lè jẹ́ ọ̀rá ààyè ṣe tiẹ̀. ìgbésẹ̀ tó yẹ gíga náà dànù sí gbé Gani Adams ò gbé Sunday Igboho tó mo rí pẹ́sẹ́ tó ṣe iṣẹ́ mi ní o hmm. ṣùgbọ́n jẹ́ àjọ pawọ́pọ̀. àjọṣe. àjọṣe hmm. kò wá pawọ́pọ̀ wọn wá ní Sunday Igboho lọ́gbà Bọ́láìgè náà bá dé ẹni court of law èmi tí mò ń sọ̀rọ̀ yìí èmi kébí owó ọba mẹ́ta àkùfọ́gò tí ló dìrà tìkara àjọ hmm. dé court of law tó bá wọ̀ ni. ńgbà tí Sunday ti wà ní mo mo ti sọ bí ẹ̀mẹ́ta kò ẹni tí jẹ́ Bọ́lá Ìgè owó àjọ ń fetí gbọ́ ni kò sì ní agbára débi pé yóò sọ pé òun lọ pa Bọ́lá Ìgè lágbára rẹ̀ hmm. story kan tí mo fẹ́ sọ hmm. Sunday olówó lọ hmm. nígbà tá ń gbàwé mọ́sẹ́nì Alhaji Sàlẹ̀ Ọlálẹ́yẹ lọ́kọ́ ta mọ́sẹ́nì Alhaji Sàlẹ̀ Ọlálẹ́yẹ ọmọ àràyè oníkòkò Sunday àti adọ́bùmọ́ gbàwé mọ́sẹ́nì lọ́wọ́ ẹ̀ ni Hmm. ìyẹn Sunday olóyè Sunday Igboho. san olóyè Sunday Igboho àti dọ́bù wọn máa ń gba àwọn machine lọ́wọ́ ẹ̀ ni wọn á dẹ̀ sanwó ẹ̀ tán alájí kan gbọ́dọ̀ sọ pé Sunday jẹ́ ń lówó hmm. torí Sunday ọ̀làdéhùn hmm. ah, bí kì í ṣe fowó bá èèyàn ṣe lèèyàn náà ló ní èèyàn náà ò lè fowó bá ṣe. bàrà Sunday Igboho fowó bá yẹn ṣe. rárá o kò lu jìbìtì ni kì í ṣe ìjalè. adásọ̀rọ̀ tí ò lówó nù kì í dásọ̀rọ̀ tí ò bá lówó nù. akọ̀yìn sọ̀rọ̀ tí ò lówó nù bàbá adámì. akọ̀ròyìn sọ̀rọ̀ tí olówó lówó nínú bàbá dámì. ibi ọba ti wà kọ́ mọ́ ń bá hmm. bàbá dámì Ìgbòho Sunday akọ̀ròyìn sọ̀rọ̀ tí olówó bàbá dámì gidi ni hmm. ó sì wá sọ pé ọ̀fẹ́ àwọn máa ń sẹ́ dé tòrútòrú ọ̀fẹ́ Sunday Ìgbòho ń sẹ́ ìwọ fọmọ tiẹ̀ lé ọlọ́ọ̀kú bì kan ṣé Sunday Ìgbòho kù. ìlànà <laughs> ọfẹ fóònù kọkọ ìṣó yọ ọkọkọ ṣiṣẹ́ iso lo lórí gbogbo èèyàn hmm. yẹ kí gbé ó yẹ kí Gani Adam kó pè ni hmm. but kọ pé ọkàn èmi kàn fẹ́ Adam hmm. níbi ọ̀rọ̀ Sunday wo pẹ̀lú kéèsì náà Johnson tó bá dé mi o Sunday ni o throughout the world. ó dẹ̀ ń ja ìjà tá a fẹ́ yìí ó ń ja ìjà tá fẹ́ yìí hmm. débi kíkọ́ fìyà jẹ mẹ̀kúnnù ni hmm. ṣùgbọ́n mo tún gbàdúrà lónìí gbogbo ibi tí Sunday takú sí tó dé kò ní takú síbẹ̀. àṣẹ. yóò tún máa gòkè ní àrọmọdọ́mọ Sunday Igboho yóò máa bá àánú pàdé ni. àṣẹ. gbogbo ìgbà tí ọba lò láyé kò ní bá dààmú pàdé o. bí ṣe bá ṣe ń ta ni ọmọ jó bí ṣe ń tú ní ọmọ tú bí bá ṣe ń dè ní ọmọ dè ẹ̀dá kan ò lè rí pa o. ó sì ń tíka kan ó fowó kan ṣe ìka kan ìmú kan lẹ̀ báyìí bọ́dá wà jẹ́ kó yé bàbá náà èmi ọmọ dangan ní Adamu o. Hmm, ẹ̀sùnwẹ́ máa ń wò ó. mo máa ń rí lórí tẹlifíṣàn lẹ́ẹ̀kankan ni o wọ́n para kọ̀kọ̀ bá Sunday Igboho ṣe o torí nineteen tó bá lóun ò ní bó kan ṣe àti di twenty ẹ̀ ó nira o ó pè mọ́ra ọmọ ẹ̀ ni ọba papọ̀. Hmm tán bá dìjọ ń ṣe é papọ̀ Sunday Igboho náà ìsàlárìfín hmm. hmm. Sunday Igboho ìsàlárìfín òun kan hmm. gbé bá fún pé ọ̀gá mi rálì. Sunday bá fún pé ọ̀gá mi. mo jẹ́rìí o kò gbéraga. mo ṣe ń sọ̀rọ̀ yìí. olóyè Sunday Igboho tó bá gbọ́n tí mò ń sọ yìí kò lè rí Gani Adam fi láéláé a come down fún. tọ́ra wa tá a jẹ́ tá a mọ Gani Adam sí Sunday mọ̀ pé àfi bíi ìṣẹ́jú kan ju ń lọ hmm. àbí ìṣẹ́jú méjì ọ̀ ń pọ́n wa lé ni. Hmm. tí jésù fi ìwúdé kò lè ka bùkù láéláé ìdààmú ní bá ká bọ́mẹ̀ ká báyàwó ẹ̀ bí ń lọ lórí ìrìn tí bí bá ń bẹ wájú kò ní bá tí bá ń bọ̀ lẹ́yìn kò ní bá fi ní báyìí lè dé ètò kò bọ̀ gbogbo bí Sunday bá ń bá lọ láyé kò ní kò ṣòro tí ó jù lọ gbogbo ẹni tẹ́ ẹ dún náà ní kò ṣòro tí ó jù lọ iṣẹ́ kan tí mo fẹ́ gbélé Sunday lọ́wọ́ mm-hmm. tí Sunday bá ti padà dé Nàìjíríà kọlọ bá wọn lọba lọba lọba lọba lọba kọ sọ fún wọn wípé. lọba lọba ilẹ̀ Yorùbá ilẹ̀ Yorùbá ìṣẹ̀lẹ̀ Ìgbò. gbogbo lọba lọba ilẹ̀ Yorùbá pé ẹ̀yin ra ẹ̀yin bàbá mi gbogbo ní tẹ́ bá fẹ́ ṣe sí láyé pátá ogun ọgbọdọ ṣẹlẹ̀ Yorùbá mọ́ mm. ilẹ̀ Yorùbá mọ́ ìfẹ́ rìn ọgbọdọ jà mọ́ mọdẹkẹ àti ìfẹ́ ìwọ jà mọ́ ìpètò àti àsìkò ọgbọ́dọ̀ jàmọ́ kọ́ káàkiri bẹ́ẹ̀ yẹn ẹ̀rin ọ̀sán àti ẹ̀rin ọ̀sán ọgbọ́dọ̀ jàmọ́ hmm. kọ́ káàkiri bẹ́ẹ̀ yẹn kó wá sọ fún wa pé agbọ́dọ̀ ṣe wa lóṣù sọ̀wọ̀ hmm. hmm. tó bá lè tí mo fẹ́ pè fún gan nìyẹn tó bá lè ṣiṣẹ́ yẹn kódà àwọn èèyàn máa gbé àwọn èèyàn máa gbé fún ni kò tí ì ni ọmọ ọmọ chifoba torí ọlá hmm. ọmọ apẹtù ọfìpẹtù ó tiẹ̀ mọ gbogbo lọ́ba lọ́ba gbogbo lọ́ba lọ́ba lọ́mọ hmm. tó bá ti kó wá pè pàdé sáàrin kó pè wọ́n kó lọ bá ọ̀nìpọ̀ ọ̀fẹ́ sì pàdé gbogbo lọ́ba lọ́ba hmm. kó wá wá sáàrin wọn tó bá pè máa yọjú bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ ni wọ́n wá sọ fún wọn nínú ilẹ̀ Yorùbá a gbọ́dọ̀ ṣètànú ara wa mọ́ bó sọ̀rọ̀ kan jọ ṣe ń tọ́ bá bàjẹ́ síjọ́ kan lèyìn ó ṣe ni. láíláí. Tinubu ń fọgbọ́n ṣe ni hmm. yóò dẹ̀ ṣe dáadáa a ti mọ̀ pé dáadáa ìran Yorùbá ò ṣe burúkú yóò ṣe dáadáa Ọbásanjọ́ ṣe dáadáa lásìkò tiẹ̀ hmm. àwọn èèyàn nítẹ̀lọ́rùn ni wọ́n ń bú Tinubu tún débẹ̀ wọ́n ń bú ìran Yorùbá wo ló wá ṣe dáadáa tí wọ́n mọ̀ bú ìpè àwọlẹ̀ níjà. níjà ọmọ Yorùbá. yes but èmi nígbàgbọ́ bí mo ṣe wà pé Tinubu ó ṣe dáadáa mi gan nígbà pé Tinubu ṣe dáadáa. torí pé kì í ṣe dọ́tì kan bá tẹ̀yìn bá dákó lèèyàn máa fi bóbìnrin sùn. gbogbo àwọn action yìí mo lè ti rí. ẹ̀bùn ni ẹ̀bùn ni. ẹ̀bùn ọlọ́run ni. kò ṣeé jogún. ẹ̀gbọ́n tí àwọn èèyàn sọ ń jó ní ni. Hmm. ó ní ọlọ́run fún kébé lókìkí òun bínú. Hmm. ṣé bọ́ ọlọ́run rí ẹ ní hmm. ilẹ̀ kó tó gbé fún. bẹ́ẹ̀ ni. ò lè lọ́ràn lọ. ó lè jẹ́ ọ̀rá àyè ìṣètì yẹn àwọn ah, mùsùlùmù náà máa ń dá wákà wọn hmm, ẹlòmíì ọlọ́run pé yóò pọ̀ òun ò fi hàn ọlọ́run ò fi hàn ìkan ń bẹ hmm. ládùúgbò wa ń bẹ wọn nígbà tí n bá ní jà ní. kó wájú mi jẹ́ káyé orí mi ọlọ́run ṣe tẹ́tí ó fi ọmọ ni. gbọ́ ìkan ń bẹ ń bẹ wọn lọ́ba ní kò sí bóun ò ṣe jẹ́ gbogbo ọmọ àdúgbò wọn náà rí ọmọ ìlú wọn náà dùn àwíwẹ́ dà yìí ní bá ń jẹgun wọn máyé ní bá ń jẹgun wọn ṣùgbọ́n ńgbà tí ó ṣìṣe ọ̀fọ́n yìí kọlu gbọ́kọ́mọ́ kọlàwó. ọ̀fọ́ ò ní kọlu gbọ́kọ́mọ́ kọlàwó. èèwọ̀ tabọ́tabọ́ ní ọkọlù. ńgbà tí ó ṣeéṣe lọ́ba lọ kọlu kábíyèsí torí ọlá ọ̀hún pò dídí bàbá mi lẹ́jọ́. ọlọ́wọ́ lọ́kọ̀ kábíyèsí lẹ́jọ́. bàbá bá tọ́ bàkò bàbá wa sọ fún ikọ̀fẹ́ nípẹ̀tù èsùkẹ́ ntàgbọ̀nrín orí ẹ̀mọ́ ìgbó ẹ̀sẹ̀ àdẹ́sára ọ̀ ń pèlé ọ̀ ń pèlóko ìjárò tó kó nísìmí tó jò tẹrùn ìyá ó tó jẹ́ èèyàn mọ̀ láyé. ọ̀nà ìlúkẹrẹ sí bàbá mi bá sọ bá fún. ìdí ìlúkẹrẹ kọ sí. tí ọba mi tutù dáadáa kọlọ ọbẹ bá mi bá torí ọlá àti ẹ ti ta ọ̀tún àtòsí mi ògùn ní ìdíyà ìtọ́jú ara rẹ lọ́wọ́ àfọ̀n ṣùgbọ́n níjọ́ tẹ́nìkan bá sọ pé ó kù bí tí n ó rìn igi gbogbo láyé báyìí láfọ̀ máa ń sọ mm. njọ́ àfọ̀mọ́ bá ti sọ bẹ́ẹ̀ pẹ́ ní tiẹ̀ tán ni gbogbo ẹni mo sọ fún yín. ẹgbẹ́ fúlàní ò lè dá ẹ lọ́nà. fúlàní bá wà lọ́nà ayé ológbò tí ó pàkèrè tójú bẹ́ẹ̀ ni ó wọ mi. <laughs> bàbá ah. ológbò tí ó pàkèrè. tójú bẹ́ẹ̀ ni ó wọ mi. ẹ dúró gidi yín. Ah, níbo. Ah, bàbá wọn gidi yín. o ṣe olóòtú. ẹ ni. tá a bá mọ́ pọ̀lọ́ tí ọ̀jọ̀ ni àánú ojú ìjà kọ bojú àánú ojú ìjà kakọ bojú èrò náà bí a máa kì í jẹ́ kábẹ́ máa gbọ́ ọmọ tiẹ̀ sọnù. Hmm. ǹjọ́ ń bá dọ̀dọ̀ wọn tá a bá jọ pàdé bàbá láàmú ni ọ̀la láàmú ni nígbà bá dáde gún ẹyẹ mi là fi sun hmm. èyí ti lọ ẹlòmíì ní òmùdí kò mi. yóò ti lọ tẹ́ tó mọ ilé ọmọ múyàn. àwọn pípù tá a mọ̀ sọ ẹ̀ mọ̀ ń pa kábíyèsí nílẹ̀ Yorùbá. Oh, by mistake náà fi rí pa uh-huh. n ò lè pa káṣe bíyèsí mi mọ̀. njẹ́ wọ́n bá tún dẹ́rú ẹ̀ àwọn òṣèwà Mọ̀dákẹ́kẹ́. <laughs> àwọn àgbàlagbà kan wà Mọ̀dákẹ́kẹ́. ẹ tún ní nọ́mbà tó yapa. ẹ tún lọgà bẹ́ẹ̀ sí wa yìí. mo lọgà tó yapa. nílùú mọdẹkẹta wa bẹ́ẹ̀ ni. Ah, ọ̀rọ̀ yín ò sì yé mi bàbá ẹ tún ní ọ̀gá nílùú mọdẹkẹta. nílùú mọdẹkẹta mo ní ọ̀tán jù mí lọ times ten times hundred ṣùgbọ́n àtìlẹyìn wọn làwa ń jẹ. mo tiẹ̀ láìkí yín ẹ sọ pé èmi ni nọ́mbà wá èmi ni nọ́mbà tí hmm. èmi jìnnà tó pọ̀ jù. ọbọ̀ òun fàgbà pọ̀. Hmm. ẹ jìnnà tó pọ̀ jù. bẹ́ẹ̀ hmm. mo tún sí fìlà fáwọn kan. ẹ tún ẹ tún ẹ tún sáwọn fáwọn kan. bẹ́ẹ̀ nílùú mọdẹkẹ ta wà. náà lágbára lóyún mo tún sí fìlà fún. àjẹpọ ó ṣeé ṣe tó bá ní ọyá ah, o ẹ bá ń pe kébé kọ́ mọ̀ bọ̀ o ọkàn déédéé rí lórí íńtánẹ́ẹ̀tì ìyá mọ̀ bọ̀. wọn yọjú sí hàn mi ò ní skeleton board àgbẹ̀ ni mí mò ń dákú mọ́tẹ́ tó kó dé lónìí ni ìjọba bá ti rẹ̀ lè rawọ́ àánú sí mi tán lè ràn lọ mọ́ ní tí wọ́n yìí máa dákú mi. Sunday Igboho lẹ́tì mọ́ dáadáa. ó sí kọ́lọ́kọ́lọ́ ó hmm. sí wàhálà sọ bẹ́ẹ̀ ẹni nira yìí ẹni nira yìí ọkẹ mọ wọn. ah mẹkáníìkì mọṣíìnì mọṣíìnì ni ọ̀gá rẹ̀ ń bẹ nítorí alápàtà mẹ yẹn bàbá ayó. olóyè Sunday Igboho adùnbárìn mọ́ṣojo ní gbogbo lẹ̀kílẹ̀ ẹ̀yin náà wo bàbá tẹ̀ wò lójú àwòrán yín yìí bàbá yìí ló kọ́ olóyè Sunday Igboho ní iṣẹ́ mẹkáníìkì ní ìlú Mọ̀dákẹ́kẹ́ bàbá yìí sọ ọ̀rọ̀ ìfẹ́ tó wà láàrin àwọn àti olóyè Sunday Igboho wípé ìfẹ́ náà ò lè já títí láéláé ọmọọṣẹ́ tó dára ni ó sì ṣe é fi ọkàn tán olóyè Sunday Igboho ó ṣe dáadáa mo sì fẹ́ràn rẹ̀ dáadáa torí pé ọmọ mi ni. mo kì í inú mi sì dùn láti mọ̀ yín àkọ́kọ́ ó ní wípé àgbàlagbà ni yín ẹlẹ́ẹ̀kejì ibẹ̀ ni wípé mo rí bi gẹ́gẹ́ bí adùn bárìn dùn fọ̀rọ̀ lọ mọ́ sojo ní gbogbo lẹ̀kílẹ̀ bàbá ọjọ́ yín adé alẹ́ o ẹ lè gún máṣíìnì dáadáa báwo lẹ ṣe iṣẹ́ wo gangan ni iṣẹ́ àárọ̀ ọjọ́ yín. iṣẹ́ mẹkáníìkì ni. bàbá mẹkáníìkì mẹkáníìkì àárọ̀ ọjọ́ yín. ẹ

ò sì fẹ́ kọ́ ò sì fẹ́ kí eh, ọ̀rẹ́ wa kọ́kọ́ ọmọ mi ṣẹ́ o. ìyẹn ìyẹn ẹ̀yin. ìlú èmi mm-hmm. mo sọ fún ẹnì kẹta wa mm. bàbá mórí mm. bàbá mórí ní kó lọ múra pé bébí ẹni tí ọkàn sẹ́nà rògbò tì í. bàbá mórí yẹn ọ̀rẹ́ náà jẹ́ sí yín. ọ̀rẹ́ ọ̀rẹ́ mi ni bàbá mórí. ọ̀rẹ́ náà náà jẹ́ sí bàbá olóyè Sunday Igboho. so mo ṣe mo ṣe ó ní wọn mú wá lọ́dà èmi kẹ́ rò pé ó fi ń ṣàwàdà ní hmm. bójọ́ kẹjọ bàbá rí òun pẹ̀lú ọmọ rẹ̀ Sunday Igboho. tí wọ́n ti jọ ń gbé Mọ̀dẹ́kẹ́ tẹ́lẹ̀ ni. kò gbé Mọ̀dẹ́kẹ́ o. ok bàbá bàbá olóyè Sunday Igboho Mọ̀dẹ́kẹ́ ni wọ́n ń gbé. Mọ̀dẹ́kẹ́ ni ń gbé. ok Òkè Pàtà ni ń gbé. iṣẹ́ wo náà ń ṣe. ó ṣiṣẹ́ ìṣègùn. ìṣègùn mo ń gbọ́ yín lọ. so bó ṣe wàá pé bó ṣe wàá lóní ọmọ ọmọ tó ń wí rèé o. wọ́n á ń bá sọ̀rọ̀ mọ́ ní ìgbà tí gbòmí ọ máa bẹ̀rẹ̀ ìgbà tí gbòmí ọ kọ iṣẹ́ ìjọba bẹ̀rẹ̀ iṣẹ́ ó ní kò sí dọ́kàn mi mọ́ ó ní ohun ti fọmọ sí ọ̀dọ̀ mi nu. ìyẹn bàbá. ìyẹn bàbá rẹ̀ pé bá lè máa sọ̀dọ̀ mi wọn sọ bẹ́ẹ̀ bá lè sunlé sunlé àtòkú àtàyè ohun ti file lọ ohun tó kàn mọ́ kàn yìí gidi ni. àtòkú àtàyè. ohun ti file mi lọ́wọ́ àwọn ti file lọ́wọ́. bẹ́ẹ̀ ni. mo ń gbá yín lọ. so ọdún náà ti ń pẹ́ báyìí. <laughs> mélòó tẹ bá wo sàkọọdún yóò tọdún mélòó. mo kí ọmọ mi o nígbà tí mo rí mi ò mọ̀ pé ẹ mọ̀ olóyè Sunday Igboho. Hmm? ẹ̀yin náà ẹ wọ́n pọ̀ dáadáa bó lẹ ṣe. àjọ kọ́ṣẹ́ ni ìgbà tẹ́mi kò ṣiṣẹ́ fọ̀gá àwọn akọ́ṣẹ́ mẹ́ka yìí lọ́dọ̀ Baba. wọ́n sì ń gbé orí tèmi dáadé ẹ̀ wà lóyún ta pálára lókè alápàtà lọ́hùn ẹ̀kọ́ àjọ wà lójú kan náà ni pẹ̀lú ọmọọṣẹ́ bàbá náà tán náà sì pọ̀ gidigidi gan. ẹ farabalẹ̀ o mọ da ẹ̀yin lè sọ̀rọ̀ àwọn èèyàn ló ń wò wá èmi lè ń bá sọ̀rọ̀ àwọn táwọn dẹ̀ ń wò wá náà máa máa gbọ́ wa ẹ ṣàlàyé dáadáa àjọ àjọ wà gidi láti lè ní. olóyè Sunday Igboho. bẹ́ẹ̀ ni àjọ bẹ̀rẹ̀ iṣẹ́ ni. ẹ̀yin náà ẹ̀yin. ó ti ń lọ bí ogún ọdún báyìí sẹ́yìn báyìí sí <laughs> ìsìn tàbí tó jù bẹ́ẹ̀ gan lọ gan hmm. ẹni àjọ tó gbogbo bó ṣe owó wàhálà ṣe bẹ̀rẹ̀ ní ìgboro hmm. tó fi kó fi di lọ sí Ìbàdàn adúpẹ́ hmm. pẹ̀mí tó wà lálẹ́ dì ìsìn ọlọ́run sì máa jẹ́ kó nítẹ̀síwájú agbára àwa náà ẹ̀ mi kí lẹ mọ̀ Sunday Igboho. njó mo ń parí pé hmm. ọmọ dáadáa ni mo kọ́ ń sẹ́. lọ́lọ́ Sunday Igboho ọmọ dáadáa ni wọ́n èyí lẹ kọ́ wọn ṣe báwo la ṣe rí ìgbà ah, ti dáa hmm. gbogbo ọ̀dọ́ mi kò búkú kan sí mi ó sì máa ń lọ. bàbá ẹ̀ náà sì ó fi ọmọ ó fi Sunday Igboho èjì mi pátápátá mo sì kún wa níṣẹ́ àtàtì àdúrà mi tó twenty one. ẹ ti ní ọmọọṣẹ́ twenty one àdìbẹ́sọ. bẹ́ẹ̀ni. bàbá ẹ̀yin mọ̀ ni. ẹ bá wá wò ó látòkè dé sàlẹ̀ ẹlẹ́ẹ̀tì ní ọmọọṣẹ́ tó tóbi twenty one láyé ìgbà náà. nọ́mbà kí ni bọ̀dà Sunday. ah nàbí adá twelve or thirteen. Eh, olóyè Sunday Igboho. Ah, ah. tí wọ́n bá dẹ̀ ń wò yín báyìí wọ́n dá yín mọ̀ ọ̀dà mẹ́mọ̀ tó wá ti rí mi. torí kò sí ẹni tí yóò sọ̀rọ̀ nípa olóyè Sunday Igboho jákèjádò gbogbo ilẹ̀ Yorùbá pàápàá jùlọ tó bá ti jọmọ ìlú Mọdákẹ́kẹ́ wọ́n fẹ́ràn wọn pọ̀ torí ká tiẹ̀ kọ́kọ́ pa ti ẹ̀gàn kákọ́ gbé ti ẹ̀gàn kúrò ó dáa pọ̀ abẹ́ẹ̀gàn ìbínú abẹ́ẹ̀gàn dáa òun náà dáa ìgbà tá dọ̀dọ̀ yín mo ti wáyín wáyín wáyín wáyín wáyín wáyín mi ò mọ ibi tí mo fẹ́ wáyín sí àwa wáyín lọ ṣọ́ọ̀bù yín tẹ̀ ń lò tẹ́lẹ̀ ṣọ́ọ̀bù yín tẹ̀ ń lò àbá yín bẹ̀ kí ló dé. ara mi ò yá ni mo láì mo ní mo ní sickness. díẹ̀ ni dẹ́ máa fún inú okun àtàlágbára. níbo ni bàrà Sunday gbé ní Blue-Modẹkẹ. ó gbé ọkọ̀ ń gbé alápàtà kó tó di pé ń gbé yọ̀gbẹ́ bíi eré ọjà mú ìdènà rí ọgbẹ́ náà rí ọgbẹ́ náà rí lẹ́gbẹ̀ẹ́ ara wọn mm. lẹ́yìn olùdá síra wọn. ó ṣàgbé bí ọ̀nà méjì mẹ́ta. wọ́n gbé bẹ́ẹ̀ rí. Mm. ó gbé. wọ́n wọlé mọ̀ sí ìwà àbọ̀dà sẹ́ni ìgbà rẹ̀. ìwà rẹ̀ dáa gan kúrò nínú ṣọ́ọ̀bù yìí. Ah. n ò lè sọ̀tún wọn ọjọ́ twenty five years. Hmm. o mọ bíbà wọn níbí rí. wọn mọ̀ sí ayan eléyìí nba hmm. hmm, mọ́ra lẹ́bi. ìgbà tẹ́lẹ̀ wà lálẹ́ o i'm very very happy to see you. wọ́n sọ pé bàbá kan wà tó ń pè ní bàbá amúfú ayó èmi ọ̀mọ tó ń pè ní múfú èmi ọ̀mọ tó ń pè láyó èmi ọ̀mọ kankan ṣùgbọ́n ìgbà tí mo rí yín bá ṣe ń bọ̀ ẹ dúpẹ́ lọ́wọ́ ẹni bàbá <laughs> ẹ bá ń dúpẹ́ lọ́wọ́ ẹni yìí wọ́n fi iṣẹ́ wọn wọ́n fi gbogbo nǹkan tó ń ṣe abá wọn tí wọ́n ń ṣe táyà lọ́wọ́ ni. bàbá kí ló ṣẹlẹ̀ ẹ sábà lọ ṣọ́ọ̀bù mọ́ yàtọ̀ sí para yín gan ọ̀yà. àmọ́ lọ ṣọ́ọ̀bù tí kí ẹ̀sìn náà fà mí láti gbọdún méjì. láti gbọdún méjì lẹ ti sí. Mm-hmm. tẹ bá wá wò ṣé ẹ sì lé àwọn ọmọọṣẹ́ àbáwọn ọmọọṣẹ́ ti lọ. àwọn ọ̀dọ́mọṣẹ́ kankan mọ́. wọ́n á ròyìn lọ́rùn. mi ò kan tó tó ṣepo wọn ṣiṣẹ́ wàhálà wọn. wípé nǹkan táwa ń wò ní wípé kẹ́ ẹ jókòó kẹ́ ẹ di bàbá bàbá kẹ́ ẹ mọ gbádùn bó lẹ ṣe rí sí. ẹ ọ dáa. bàbá ò láìkì gbádùn. bẹ́ẹ̀ni àgbàdo kan kọ. àbá ń jọ àbá ń jata. ó ń gbádùn àbá ń jata o. <laughs> bàbá. Ah. Ah, kò sí wàhálà. bàbá ẹ dúró ẹ ní sùúrù ẹ ní sùúrù baba ní sùúrù bàbá sàlámù àlékún yín sì ń ṣiṣẹ́. wà á lékún àsìlámù ní ní nka ní nka sáàmù. ó sì ń ṣiṣẹ́. wá jùlọ nílùú mọ̀dẹ́kẹ́ kò sì dẹ̀ síbi tí olóyè Sunday Ìgbòho májàsọ́lá bá ti gbọ́ ọ̀rọ̀ nípa àlù mọ̀dẹ́kẹ́ tí inú rẹ̀ òkè ń dùn torí pé ibẹ̀ ni wọ́n gbé dàgbà nígbà náà. bàbá tí ẹ bá wà wò ó lásìkò yìí ẹ lọmọṣẹ́ kankan mọ́ mo dé ṣọ́ọ̀bù yín gan kò fẹ́ẹ̀ fi taratara tẹ́ mi lọ́rùn. àwọn òṣìṣẹ́ lẹ́gbẹ̀ẹ́ ọdún méjì èrò síìkì. ìgbà tí èsì báyìí wà ń kọ́ ara ti yá. ara ti yá díẹ̀díẹ̀. ìyá mo tiẹ̀ ti rí para ti yẹ ẹ̀yin lẹ́ngùn máa ṣe fúnra yín ẹ̀yin lẹ́ngùn fúnra yín ṣé bọ̀dọ̀ olóyè Sunday Igboho sì wà mọ́ pé yín. kò mọ nọ́mbà mi mọ́ nọ́mbà tí mo fi nọ́mbà tí mo fi fún ṣẹ́ẹ̀ tí ń sọnù gbàná. ẹ ti wà wọn lọ rí rárá. mo wà lọ rí gbogbo ọ̀gá rẹ̀ ọmọ mi náà jẹ́ Baba, ẹ tún mọ Abaja, àbàjá àbápẹ̀lẹ̀ ah, àbàjá ah. abaja. àbàjá ó kọ́lé sáré owó eh. mo dá nígbà yẹn ọ̀rọ̀ táyì sọ ìgan ti lé lọ́dún mẹ́wàá. àlùjù bẹ́ẹ̀ gan lọ. ṣùgbọ́n ẹ mọ̀ pé ó ṣeé ṣe kíràn lọ́wọ́ dìde. àgbà ah, lọ́wọ́ ọlọ́run. táwọn náà akọrin fún pé olúwa a máa ríṣẹ́ ẹ̀yìn o àwọn tó ti gàn yín tún wá ń fọ láàyè tọrọ bàbá gbà mo dénú ilé yín ṣe ń pè inú mi ò dùn

tẹ́yìn sọmọ kékeré ni. mi ò lọ́lẹ̀ rí bọ́dì ni. Ah. bọ́dì ni. ẹ sọmọ kékeré bẹ́ẹ̀ ṣe wáyé. àmì sọmọ kékeré o. ẹ ti tóbi ọmọdún mélòó báyìí sábà ah. kan wò sàkó. mo fẹ́ gba sẹ́ńjì inú fífítì o. ẹ̀yin dáńkù yìí náà. bẹ́ẹ̀ ni o. Ah. ẹ mú lóye Sunday Igboho dáadáa ẹ mọ̀ tán. mo mọ̀ pọ̀ gidigidi gan ṣọ́ọ̀bù yẹn náà dẹ̀ ni. Eh, ọ̀gá mi náà wà ń bẹ̀. ọ̀gá mi wà ń bẹ̀. ọ̀gá wọn náà wà ń bẹ̀ ńgbà yẹn náà. nàmọ́ ọ̀gá mi sọ́dọ̀. ní bàbá yìí náà. èmi mo má bẹ̀ ọ̀dọ̀. bàbá àwọn èèyàn sọ nǹkan burúkú nípa yín ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sọ nǹkan tó pọ̀ tó dáa nípa yín torí gbà tí n bá béèrè lọ́wọ́ èèyàn máa ní àbájọ ah, àwọn á ní ah, ọ̀dọ̀ bàbá mú fún ayé ọmú ah, fún ayé eh, tó kún wọ́n sì ṣe freedom. freedom lọ́dọ̀ yìí. mo fún No, bẹ́ẹ̀ni èyí no. tó rántí. àwọn àbẹ́ngbà náà. Ah, <laughs> lọ́lọ́ Sunday Igboho bá ń wò bí àwọn ẹ̀dẹ́yìn mọ̀. bẹ́ẹ̀ ni báwo káwé dáńkù gbà yẹn. Ah, <laughs> kí ló kọ yín. wọ́n sì mọ̀ yín. ìgbà tí mo wá wo bẹ̀ yẹn ìgbà tí mo wo ìrìn àjò bẹ̀ níbo tó ni bàrà Sunday ti iṣẹ́ ní Mọ̀dẹ́kẹ́ àgbàgbọ́ ti freedom tàn ṣùgbọ́n sí ṣọ́ọ̀bù. òbí tó gbé lòun ó sí ṣọ́ọ̀bù ó tó lẹ́yìn ìgbà ló tó jáde ló tó lọ sílùú wọn ilé tó dé nígun lọ́ra one twenty kan. one twenty one twenty bàbá abè bàbá abè tọkọ mọ́jàsọ láti ilé ìgbà náà. ókè wọ́n ti ń jẹ́ orúkọ mọ́jàsọ láyẹn ti pẹ́ ó ti pẹ́ ó ti pẹ́ ṣé wọ́n máa ń jà ń gbà yẹn náà fi ń pè wọ́n mọ́jàsọ. Ah, mọ́jàsọ lá orúkọ ọ̀nà ilé ni mọ́jàsọ́lá yóò dáa fún ọ mọ́jàsọ́lá. wọn ò gbà yín wọ́n dẹ̀ ṣe dáadáa sí yín. dáadáa bàbá rẹ̀ gan dáa pọ̀. ẹ fi tọkàntọkàn sọ̀rọ̀ pé bàbá olóyè sẹ́yìn. gan dáa pọ̀ bàbá ò láwọn jùmí lọ́mọdé wáyé. ní bàbá olóyè sẹ́yìn kò. ìgbà pé bí ìbá ṣe là wọ́n fẹ́ máa gbà ní ìbejì ní bàbá rẹ̀ hmm. ṣe mọ̀ pé ètò máa kan olóyè Sunday Igboho lára. mo mọ̀ ẹ sọ fún bàbá ayó bàbá mufu ayó ó ti lé fifty years. àádọ́ta ọdún. ẹ máa mọ ń kó ọ̀jẹ̀ nù. ọ̀jẹ̀ ọ̀jẹ̀ dèjì. ọ̀jẹ̀ dèjì. ọ̀gá mi ni. ọ̀pọ̀ ọ̀jẹ̀ dèjì. tọ́lá sẹ́ǹtì tó kú tọ́lá sẹ́ǹtì tó kú. ọ̀gá ah, mi. ọ̀rẹ́ bàbá tèmi nù ó kú tọ́lá lọ́nà ìbàdàn ọkọ̀ eh, ẹ̀jẹ̀ ọ̀gá mi fóòsì ẹ̀ báyọ̀ yọ sunday báyà à ń sí yìí sí ìgbà yẹn máa ń kọ eh, ìpàkàrà ìsìgájò eh. òbítífù, ìsìgájò bàbá ìsìgájò ẹ wo yọmọ dùn fún wa yọmọ kúrò máwọn ọ̀tá èmi ò ṣètò yìí láti pé ayé mọ dáwó fún bàbá bàbá yìí ṣayé oníbàárà o ṣùgbọ́n mo ṣètò yìí láti jẹ́ kí ó jẹ́ bíi wípé káwọn èèyàn mọ̀ wípé olóyè Sunday Igboho èèyàn pàtàkì èèyàn takuntakun ni wọ́n nílẹ̀ Yorùbá àwọn èèyàn sì fẹ́ràn wọn nílùú abínibí wa ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ bíbí ìlú Mọdákẹ́kẹ́ wọ́n mọ̀ dáadáa pé olóyè Sunday Igboho adùnbánimọ̀ṣojo ní gbogbo lẹ̀kúnlẹ̀ ni takuntakun èèyàn ni kí lè sọ nípa olóyè Sunday Igboho sí. èèyàn gidi ni sẹ́ẹ̀ èèyàn gidi ni o ọwọ́ àpadáadá gan sẹ́rí òsì ní bàjẹ́ àwa náà tẹ tún wá bá bí ìlànà bàbá kékeré bàbá kékeré bàbá dáńkú àwa náà tẹ tẹnu máa tún wá padà sọ́dọ̀ ìyá gba Ọlọ́run iṣẹ́ yọmọ tẹsíwájú ọtẹ tó à ń kórìn náà ẹ kọ jẹ pẹ̀lú agbá Ọlọ́run. àwọn ọkọ nìkan lọ́dọ̀ wa wọn àwọn ọmọ yẹn bàbá mọ yóò fẹ́ gẹrẹgùn gbàǹjà ẹni tí ò lówó lọ́wọ́. ẹ máa gbọ́ ohun tí bá ti kọ́ tán èmi yóò sọ pé di bí èyí yóò sọ pé di bí. yóò fẹ́ kẹrẹ́gùn gbàǹjà yóò gbàǹjà ẹni tí ò lówó lọ́wọ́ tí ó ṣòkú àná yóò fẹ́ kẹrẹ́gùn gbàǹjà jìbí akọ̀láyè ọmọ ogun tẹ̀lúdó ọmọ arẹ́rìn pàdé ìjà lójú ọ̀nà ìjà òwú méjì àwọn tẹ̀lú ni ìlú mi ọ̀kẹ̀rẹ̀ rí mo yege mo dúpẹ́ ìlú tatẹ̀dó ságbègbè tó dára tẹ́ bá wò wá dáadáa takuntakun adùnbánì mọ́ sojo ní gbogbo lẹ̀kílẹ̀ níwá ní lùmọ̀dẹ́kẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn òkè bo lùmọ̀dẹ́kẹ́ wà tó bá ti dẹ́kun ilé ọ̀sán kò béèrè wà á rí wípé adùnbánì mọ́ sojo ni wá inú orí epo ajó tìkara tìkara ìdímọ̀fẹ́ mi ṣàgbójúde arípinpele kóògùn sí akọ́láwọlé aláwọ̀dé lóko mi o yóò mọ̀ dùn fún wa o yóò mọ̀ kòrò máwọn ọ̀tá wa láṣẹ ìgbà bàbá ẹ kíkì máa ń sìn padà. bàbá yó ẹ kíkì ẹ. ọ̀gá olóyè Sunday Igboho. iná ń jó ògiri ọ̀sà. iná ń jó ẹ̀sọ́ ọkọ̀ máa gbọ́n yùn. adálábẹ́kù ọmọ adìyẹ lógún ọmọ agbọ̀n tí ọmọ akọ̀ fún yọ̀ọ̀dá gbọ́ baba adìyẹ ẹ jẹ́ pé ẹ wọn. <laughs> bàbá ẹ̀jẹ̀ kan níbẹ̀ ẹ̀jẹ̀ kan níbẹ̀ nínú ẹni tó ń sojú ilé ẹ̀jẹ̀ kan níbẹ̀ ẹ inú mi dùn bàbá wọ́n ṣe ròyìn yín náà láti pa yín torí inú ìròyìn tán fún wa wọ́n ní bàbá ayó ní ìròpẹ́ mọ́ bínú bàbá ìbínú. gbọ́ máa ń inú sọ́ọ̀bù gan gbogbo mi ṣe máa ń pòyọ̀dọ̀ mi ní. ẹ ìbáyẹ̀jà rárá o ìbínú. rárá rárá rárá gbogbo àwọn ọmọ náà ń pò yọ̀dọ̀ ni. wọ́n ń pò yọ̀dọ̀ mi ní. ẹgbẹ́ mẹkáníìkì òkú yẹn wọn kéré láyé. inú ẹgbẹ́ mẹkáníìkì. inú ẹgbẹ́ mẹkáníìkì o. nínú ẹgbẹ́ mẹkáníìkì lónìí wọn ò lè tó wá mú ẹnìkan ní mẹ́nìkejì gbogbo ọ̀tí kẹta bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni lẹ́yìn ààrẹ wa àtàwọn kan nílùkùn sí ní ọ̀mẹ́ níbi iṣẹ́ yìí lọ́jọ́ òní yìí o ọ̀gá gbé bàfọ́n gbòòrò gan ni. ní bàbá yìí bàbá bẹ́ẹ̀ ni ah, bàbá. sọ́ọ̀gá lẹ́yìn náà. wọn ní gbòòrò. sọ́ọ̀gá lè mí náà o. èyí dá ń kú. Ah, èmi kẹ́mi kọ́mọṣẹ́ mi bí mo ṣe wáyé gan. kéde ọkùnrin mẹ́rin kéde ọmọ náà bí mẹ́rin náà jáde lára. bẹ́ẹ̀ ni o. ọmọ àdúgbò ni ọmọ àdúgbò wo ni mọ̀lẹ́. mọ̀lẹ́ ọlọ́nà dé. ok ọlọ́nà dé ni agbolé mu bàbá. ṣé tiẹ̀ ṣé mi. Eh. Ah, ilé òkú ọ̀sán ni.

sí ìgbà tẹ́ ẹ̀ fi mọ̀ tẹ́ ẹ̀ fi padà sábà ríra mọ́ ẹ ti jọ gbé tó ọdún mélòó náà. tá a jọ gbé yóò tó. tẹ́ ẹ jọ gbé gangan nínú ilé. tá a jọ gbé yóò tó bí nǹkan bí ọdún mẹ́ta. nínú ilé kan náà ẹ farabalẹ̀ o olóyè Sunday Igboho tá a mọ̀ ń sọ ìmáà ni. Ah, ah, Igboho mọ́jà sọ́lá. Ah, ẹ ṣàlàyé bó ṣe rí kó mọ̀jẹ̀ pọ́tọ̀ lẹ́ńtẹ̀ ń ju ọ̀tọ̀ ní táwọn ń sọ o. Sunday Igboho hmm. ọkọlà Dubai díẹ̀ ni. dúdú báyìí ni. bẹ́ẹ̀ ni mẹkáìkì machine níbi tí a wà lónìí àjọ wa. bá ń gbé kámẹ́rà sí bíbá ìbá bẹ́ẹ̀ mọ̀ bọ̀ mi. ṣé ẹ mọ̀ wípé ọmọ bíbí ìlú Mọ̀dákẹ́kẹ́ mi náà níbi tá a kan igi ńlá kan wà àbí. bẹ́ẹ̀ o gan o lè lè. igi igi lákàn wà bẹ́ẹ̀ àbí. iṣẹ́ igi náà igi yẹn ni. Oh, ìka tó ìka tó wà hàn ìka ti. igi ńlá kan wà tó tóbi jẹ́lẹ̀ lọ lásìkò gbà yẹn o. Eh, ìka tó wà mí àti gé nígbà bẹ́ẹ̀ fi sọ́ọ̀bù náà gé gé. náà gé sọ́ọ̀bù ńlá yẹn. Eh, kó ipa kó sọ́ọ̀bù ńlá yẹn. bàbá àgbàlagbà kan máa ń jókòó síbí rà láyé ìgbà náà. Eh, ibi gangan ni sọ̀rọ̀ yẹn bàbá ní kó. <laughs> bàbá kí pé. bàbá ní kó. nígbà yẹn bàbá àgbàlagbà ẹ máa gbọ́ ẹjẹ́ tó máa júwe lọ níbi ìbà ń gbà yẹn ó dàbí pé wọ́n ń ta àkàrà àbẹ́kọ àbí kí ló ń ṣe mí gbà náà bẹ́ẹ̀ ni àkàrà ni wọ́n ń ṣe bẹ́ẹ̀ gbà yẹn àbí bẹ́ẹ̀ ni àkàrà ni àkàrà yẹn kẹ́ lè bá mọ̀ wípé àsìkò ìgbà tẹ́ ń sọ yìí ọdún mẹ́ta lẹ fi jọ gbé mẹ́ta lẹ́yìn àtòlóye Sunday fi jọ gbé nínú báwo lẹ ṣe rí ìwà ẹ̀ sí. Ah, ìwà ẹ̀ dá o Sunday dá gbàgbé ọmọlúwàbí ọmọlúwàbí ènìyàn tí n bá ròyìn yàn pé èèyàn dá hmm. ah, eh, torí èmi gan ọ̀fẹ́ ẹni tí ò Mm. bí n bá dé mú fún ma wùlọ kan báyìí nínú kọ́ wá jókòó tì mí o pé kẹ́mi ọjọ́ máa jáde láyéláyé lórí mi gan náà ṣe mí ṣe mí gan ṣe ní wàhálà kankan Sunday dá ọmọlúwàbí ènìyàn ni. Mm. ó náà mọ wò yín báyìí torí bí ò bá dẹ̀ tí ì wò yín ọ pọ́sibù kan ṣí akíní ẹ̀kọ́ kan wọ́n lára má jà sọ́lá olóyè Sunday Igboho ọ pọ́sibù kan ṣí akíní ẹ̀kọ́ kan wọ́n lára àwọn gọ́ọ̀mọ̀ wò wípé ah wàá ìdí rèé. bẹ́ẹ̀ ni lákọ̀ráyè. <laughs> ẹ tí màá rí ìgbòho sọ yìí. mo ti wet. lásìkò ìgbà tẹ ìyá Sunday Igboho olóyè Sunday Igboho jọ wà. o hmm. dé àwọn ọmọ gan dáadáa. bàtà Sunday Igboho ọmọ ìyàwó. ọmọ ìyàwó mi o. Ah, ah, ẹ farabalẹ̀ o. Ah. bàtà Sunday Igboho ọmọ ìyàwó yín dáadáa. ọmọ ìyàwó mi dáadáa. ó pé àjọ gbé ni hmm. ilé kan àjọ gbé ìyàwó mi hmm. àjọ wà ń bẹ náà náà náà. bàtà Sunday Igboho ibi ìbàdàn ti jọ ń ṣiṣẹ́ ibi tá a wà gangan. kí ló wá dé tẹ̀yìn òfin tí èkó ń bí láti yẹjọ́ yìí torí amọ́npòwe kan wọ́n ní àkì bínú ibi orí bá dànù sí ìgbà míì àmọ́ àtọ́jẹ́ pé òwe yìí ò ní kọ́ rẹ̀ tì ń gbà míì kí ló wá dé tẹ̀ fi tí èkó ń bí láti gbà náà. iye ọlọ́run kó kó gbúrò lọ́wọ́ kó gbé hmm. ìdí náà ni hmm. èmi náà fẹ́ kí èmi náà máa wà lójú kan nígbà tí ẹ wà ń bí kí n máa lọ kí n máa bọ̀ hmm. torí iṣẹ́ àárọ̀ eléyìí bí àárọ̀ yín ni. bẹ́ẹ̀ ni mẹkáníìkì ní báyìí àti èlé fílẹ̀ sọ àlè gbàgbé ẹ̀. Hmm, hmm. so tá a bá wá rí èèyàn tó lè. ẹja ṣe báyìí ẹja ṣe báyìí mo mọ̀ pé ẹlẹ́ẹ̀mọ bọ̀dá Sunday Igboho ah, ẹlẹ́ẹ̀mọ olóyè májàsọ́lá owó bàbá dámì ẹlẹ́ẹ̀mọ wọn dáadáa ó ṣeé ṣe kí fọ́nrán yìí kọ́ fẹ́ dọ̀dọ̀ wọn ó ṣeé ṣe kọ́ fẹ́ dé ọ̀dọ̀ àwọn aláàánú ọmọ Nàìjíríà. Hmm ó wá ṣeé ṣe kọ́ fẹ́ dé ọ̀dọ̀ àwọn èèyàn tí ó pè mí tán ní kí n pè yín ó wá ṣeé ṣe kí bọ̀dà Sunday gangan fúnra wọn olóyè Májàsọ́lá káwọn gangan fojú ara wọn rí kán wá wò wípé jẹ́ nà ká àánú sẹ́ni olóyè Májàsọ́lá ó mìíní olóyè Májàsọ́lá jẹ́ nà ká àánú sẹ́ni hmm. torí wípé èèyàn mi ni ọ̀rẹ́ mi ni. ìwà tipẹ́tipẹ́. ó ṣeé ṣe bẹ́ẹ̀ torí pé áńgẹ́lì tó ń pín yanu áńgẹ́lì tó ń pín yanu èmi níyanu kan áńgẹ́lì tó ń yanu ó ṣeé ṣe bẹ́ẹ̀ kí wọ́n pín ire yẹn kán pín kàn yín ó dẹ̀ ṣeé torí àwọn fans wà táwọn wò wípé ah, ẹni tí ń sọ̀rọ̀ olóyè Sunday Igboho ní dáadáa tí ń sọ̀rọ̀ mọ́jàsọ́ láì tí ń sọ ní dáadáa já pín ire kàn. bàbá àwa náà wà wá sọ̀dọ̀ yín àwa náà máa sọ pé olúwa àmọ̀rọ̀wọ́ yín o àwọn tán ti àṣẹ́gẹ̀tì ẹ̀ lọ́tún wá ń fọ láàwà tọrọ ẹ mọ olóyè Sunday Igboho òun náà tó táwọn náà bá ṣe wọn mọ ah, dáadáa. bá a ti rí n báyìí ọmọ ni àbúrò wa yìí nìyẹn hmm. ọmọ mi tọpọ ti se ṣe kékeré ọmọ yìí tọpọ ti se ṣe kékeré àjọgbé hmm, hmm, Sunday irú ìwà wo ló ní lọwọ." Ah, pé yóò ní ìwà lọ́wọ́ ìgbà tí ò tí ì lówó gan ìgbà tó wá lówó gan ni ìwà gan ló wá burú sí irú ìwà ogun bàrà Sunday ní lọ́wọ́. májà sọlá ìwà dáadáa ló wà lọ́wọ́ rẹ o hmm. ìwà gidi ló wà lọ́wọ́ rẹ ọdẹ hmm. fẹ́ràn àwọn ọ fẹ́ràn àwọn èèyàn gan tó pọ̀ ọdẹ hmm. ọ̀fẹ́ sítì nísọdọ ìgbó bá jà mí kan iṣẹ́ ìjà rẹ lọjà o báyẹn nìkan kan fẹ́ ráìdì yẹn nìyẹn jáde ráìdì pápá ráìdì èèyàn gan ni máa dìjà Sunday gbogbo jù. ni máa dìjà bàrà Sunday wọn. ó ní o Sunday ọmọlúwàbí ènìyàn ni o ọdẹ ọ náà ẹsì gidi. níbo lẹjọ gbé ni mọdá yẹn kẹ́ ń gbà yẹn adéwò lájọ gbé olè dá. ní ọ̀dọ̀ lókè nbí. lókè nbí lájọ owó. ẹ dúró mọ mọ fẹ́ mọ wọlé yín lọkàn ilé yín ló wà lẹ́gbẹ̀ẹ́ ilé Brian yìí náà ilé ẹgbẹ́ ilé tó wà lọ́kàn yẹn lọ́kàn lọ́kàn bí ilé Brian ilé ilẹ̀ yẹn ilé yín ló fi sàpà báyìí ilé yín ló wà ńbẹ̀. Ah, ayé pé ilé yín ló kọ̀yìn sí ilé mo fẹ́ lọ ọ fẹ́ kọ ìdí ọ fẹ́ wà lẹ́gbẹ̀ẹ́ ilé Adébọ̀jẹ̀ ọ fẹ́ súnmọ́lé Adébọ̀jẹ̀ ẹgbẹ́ ọ fẹ́ ẹgbẹ́ ti Adébọ̀jẹ̀ ah, ẹ̀yìn Adébọ̀jẹ̀ ni ilé ilé àsìkò gbà yẹn lẹ ti jọ gbé dáadáa ẹ̀yin àti olóyè Sunday Igboho mọ̀ pé àánú lè wá yín rí ó ṣe torí pé áńgẹ́lì tí máa ń pinrin gbà mí ẹlòmíì kan lè torí ẹ̀ pé ìgbà tẹ́ ti wà ń bí báyìí ẹ̀ kú bí báyìí láti láti tẹ́ ti ń ṣe ti wà ń bí báyìí ti ah Sunday náà sì wà ń bí gbogbo ìkànnì yorùbá dùn online tv ẹ ti rí wa akọ́láwọlé aláwọ̀dé lórúkọ mi npa nkúrò èlùbọ́ tí ń ṣe inú odò gbọ̀nrangbọ̀nran wọ́n wà nílùú bàbá mi àkọ́láyè ọmọ ogun tẹ̀lúdó ọmọ arẹ́rìn pàdé ìjà lójú ọ̀nà ìjà òwú méjà wọ́n lọ tẹ̀lú ìdákẹ́jẹ́dó mo wá fẹ́ wo bàbá alábàbẹ ẹni tó bá tọ́ mi ẹ bá mi pín ètò yìí kọ́kànbí tó yẹ kọ́kànlá ní gbogbo orílẹ̀-èdè àgbáláyé ẹ wo ṣé ẹ ti rí wa ṣé ẹ ti rémi àti wọn ọ̀rẹ́ tímọ́tímọ́ olóyè Sunday Igboho ni wọ́n jọ gbénu lé ni mẹkáníìkì ni wọ́n mẹkáníìkì náà ni bọ̀dà Sunday Igboho bọ̀dà Sunday Igboho sì rèé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń sọ̀rọ̀ tó dáa nípa wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń sọ nǹkan tó dáa nípa wọn torí ọ̀rọ̀ níre níre báyìí là ń sọ̀rọ̀ nípa owó níre níre là ń sọ̀rọ̀ nípa owó àwọn èèyàn ń sọ nǹkan tó dáa nípa bọ̀dá yìí kò síbi tí Sunday Igboho ti gbọ́rọ̀ ọmọọmọdé kẹ́ gbogbo action ti bá ń ṣe á stop ẹ̀ ni ó túmọ̀ sí wípé ọ fẹ́ràn ìlú yìí dáadáa dáadáa ẹ̀yin náà máa bá mi kí gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé á mọ̀ ju gbogbo wọn ṣe o yóò dún nàìjíríà sí lágbára ọlọ́run Sunday Igboho tí à ń sọ̀rọ̀ rẹ̀ ọmọlúwàbí ni àìtọ́ wà ọlọ́run sí láyé ọ̀rẹ́ tímọ́tímọ́ sí ni ah, ẹjọ́ gbénu ilé ni àjọ gbélé ni kódà tí bá ń lọ ibì kan àti dá ìta wa hmm. dádì mi hmm. aṣọ mi Sunday àjọ aṣọ mi ọwọ jáde ọjọ gbélé wọn àti àwọn jọ tábìlọ nìyẹn. nígbà yẹn nígbà náà nígbà mi bẹ bá jàsọlá. mi bá jàsọlá àjọ wà tipẹ́tipẹ́ nínú yàrá kan lájọ gbàjọ sọ ni hmm. ọmọlúwàbí ni Sunday Igboho mọ jàsọlá olúwa bá dá mi hmm. bàbá ńlá kò ní bàjẹ́ àti ọlọ́. ọlá bílẹ̀ ilẹ̀ ló bí àtẹ̀pẹ́ àtẹ̀pẹ́ ní ọmọ bí olókun sànni olókun sànni ní ọmọ bí lójú ọ̀nà o. ká sọ̀rọ̀ ká bá bẹ́ẹ̀ ni ìyọ̀mọ̀lúàbí ó ti ń yé mi bọ̀ díẹ̀díẹ̀ pé ẹni abiyì láwùjọ ni gbogbo ọmọ adúláwọ̀ tí ó mọ ìṣesí àti àṣà wa nílẹ̀ káàárọ̀ òjìrè pàtàkì ibẹ̀ ni èdè Yorùbá tó so wá pọ̀ gẹ́gẹ́ bí ọmọ ojú tó dá ìwà. tí bá ní àṣé ìgbà yìí gbádùn bẹ lára àwọn ọmọ adúláwọ̀ ọmọ yorùbá àtàtà ní ilẹ̀ áfíríkà. àfìsí àpààyàn àfìsí àpààyàn. yorùbá ni mí ṣé yorùbá ni ìwọ náà ìfọwọ́sowọ́pọ̀ àwọn ọmọ yorùbá ló lè mú ìgbà yìí gbádùn bá wa láìlẹ́jà bákan nínú ní ilẹ̀ kóòtù jíire àṣà wa ìṣe wa ẹ̀sìn wa ìṣesí wa wọ́n fi irú ẹ̀yà tá a jẹ́ hàn níbikíbi tá a bá wà lórílẹ̀ àlàyé ṣó o ti wá rí i pé Yorùbá dùn láṣà ó dùn lédè Yorùbá dùn online tv ìkànnì tó dára ni ẹ máa wò ó kẹ́ máa subscribe sí ní gbogbo ìgbà.